ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له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 لقد أخرج النسائي وغيره عن أبي ذر أبو هريرة رضي الله عنه قل إن شاء الله صلى الله عليه وآله وسلم ń sọ fún wa wípé èyí fi ń ní ọlá jùlọ nínú àwọn àwẹ̀ ìlétà a máa ń gbà a máa ń gbàwẹ̀ monday a máa ń gbàwẹ̀ thursday ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀dógún oṣù ojú ọ̀run kọ̀ọ̀kan islam fàyè lẹ̀ fún wa ká gbàwẹ̀ ọjọ́ náà bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àwẹ̀ ìléjì ìsìláàmù fọ́làfò rẹ̀ ẹlẹ̀ káfí súnmọ́ lọ́hùn gbogbo wọn ni wọ́n ní ọlá wájú ọlọ́hùn àmọ́sẹ̀ wọ́n á rè tó ní ọlá jùlọ lẹ́yìn ọ̀ràn yẹn Ramadan òun ni ìmá gbàwẹ̀nu Muharram láti jẹ́rin tí wọ́n ti rí oṣù yìí ìsìláàmù ṣe ní ẹ̀tọ́ ó ṣe ní tọ́lọ̀wọ́n bá faramọ́ láti ní súnmọ́ lọ́hùn kéèyàn ti máa bẹnu àwẹ̀ níjẹrin ó bẹ̀rẹ̀ àwẹ̀ náà níjẹta lánàá kódà dè ní ọjọ́ friday yìí níbà ti wájú mọ́ àyí ká ní kí ló rẹ́ tó jẹun ó ní ìbẹ̀nú àwẹ̀ muharram islam takò bó ti wulẹ̀ kó mẹ́ tó bí pé kèése wípé ó ládì ọkàn fóun fẹ́ sẹ́sà ọjọ́ júmọ́ à láti gbígba àwẹ̀ bí kò ṣe wípé ó sẹ́sà wípé oṣù muharram yìí islam ń fàyàfó rẹ̀ lẹ̀ fún wa káfígbà àwẹ̀ tọjọ́ júmọ́ á sì jẹ́kànnà àwọn ọjọ́ tí ń bẹ̀nú oṣù ètò tó wá ní ọlájù nínú àwọn ọjọ́ tàà fi ń gbàwẹ̀ ẹnu Muharram yìí ní ọjọ́ kẹwàá rẹ̀ ọjọ́ kẹwàá oṣù yìí yóò máa bọ́ sí ọjọ́ àlàmísì tí ń bọ̀ ọjọ́ àlàmísì tí ń bọ̀ yìí tí jẹ́ sọ́ọ̀sẹ̀ yìí ìbádá bọ́lọ̀mbá fún yẹn ní ara tó dá lára dáadáa tí ò ní wàhálà àníyàn àkọ́kọ́ àníyàn pé àwẹ̀ ọjọ́ Thursday Islam ń fàlàfò rẹ̀ ẹlẹ̀ fún wa ó fàfàní rẹ̀ fún wa fílẹ̀ fún wa káfi gbàwẹ̀ káfi súnmọ́ Ọlọ́run torúkú ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ńgbà wọn bi léèrè wípé èéṣe tẹ́ fi ń gbàwẹ̀ ọjọ́ Khamis ó ní mo fẹ́ràn láti máa gbàwẹ̀ ọjọ́ Thursday torí àyà ọjọ́ ọjọ́ Thursday yẹn ni Allah subhanahu wa ta'ala máa ń pa màlẹ́kà láṣẹ kán gbé àwọn sẹ́ẹ̀sìn wa tàbá sí láyé ń bí kẹgbẹ̀ wá sókè sánmà ìsì ma ń wù mí lásìkò tí wọ́n bá gbé sẹ́ẹ̀ mi lọ sókè sánmà kì ma bẹ̀lá láwẹ̀ torí pé kò fẹ́ ẹ̀sẹ̀ tó fẹ́ súnmọ́ lọ́n nínú ẹni tí ń jọ́sìn fọ́lọ́n tó tó ẹni tí bá ń gbàwẹ̀ títorí tọ́lọ́wọ́n ọba tí ń gbàwẹ̀ náà títorí tọ́lọ́wọ́n ọba lábẹ̀jì torí tọ́lọ́wọ́n ọba yìí ó lè wá ní bùkátà lẹ́yìn náà kóyàn tó wá ní àníyàn wípé ọjọ́ kọ̀míìsì yẹn ó jẹ́ ọjọ́ kẹwàá oṣù Muharram ètí Allah subhanahu wa wípé ẹ̀tọ́ ni fún wa àǹfààní fún wa láti fi gbàwẹ̀ ẹ̀rí eléyìí ó ní ọ̀rọ̀ tí sọ atúnwà bàbá rẹ̀ kọ́lọ̀n kó ó bá wọn yẹ̀húdí tí wọ́n ń gbé Mádínà ó bá wọn lẹ́yìn tí ma ń gbẹ̀rẹ̀ ọjọ́ kẹwàá ní oṣù yìí ìgbà sábà wá bí wọ́n lèrè wípé èéṣe tẹ́ fi ń gbẹ̀rẹ̀ ọjọ́ kẹwàá wọ́n ní a ma gbà torí wípé ọ̀tá bá ń gbọ́lá rẹ̀ àwọn èèyàn bá ti tí wọ́n jẹ́ Musa tó jẹ́ àtàwọn bà ní wàhálà sẹ́wárí àyà ọjọ́ ọjọ́ kẹwàá oṣù muharram oná ọlọ́run bá pa fíráúnà rẹ àti gbogbo ọlá rẹ tó tẹ̀ wọ́n dì sínú òkun nígbòsí pọ́lọ̀ ti wá gbé wa borí ẹ̀ lọ́jọ́ yẹn láti wá sọ ọjọ́ yẹn di ọjọ́ táti máa gbàwẹ̀ láti máa fi gbọ́lọ̀ ọba tóbi ó ń ṣe ọlọ́run bá a ní ọlá wájú ọlọ́run a sì lẹ́tọ̀ọ́ sí kásin tí Musa bá múlẹ̀ nú ẹ̀sìn gan jẹ̀yìn gan lọ torí báwa mùsùlùmí a tẹ̀lé Musa gan jẹ̀yìn tẹ́ pẹ̀lú ayé lọ́mọlẹ́yìn rẹ̀ lọ bó ṣe iná dèní iná nìyẹn ẹni tẹ̀lé Isa ọmọ tó tẹ̀lé jùlọ àpè Musa lọ́lọ́run àbọ́mọ ọlọ́run bẹ́ẹ̀ láàpè Isa lọ́lọ́run àbọ́mọ ọlọ́run a pè wọ́n gẹ́gẹ́ bọ́lọ́run bá ti pè wọ́n ipò tọ́lọ́run bá fi wọ́n sí a fi wọ́n síbẹ̀ a ti pọ́n wọn lé a ti fún wọn níwọ̀ wọn bẹ́ẹ̀ náà ni tó bá ti wá rí bẹ́ẹ̀ àwàlá lẹ́tọ̀ọ́ kásì tí Musa bá múlẹ̀ gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn jẹ̀yìn lọ Ànábì bá pàṣẹ wípé ẹ̀yin mùsùlùmí ẹ máa gbààwẹ̀ ọjọ́ kẹwàá yìí nínú rìwáyà mi àná Muhammadu sallallahu alaihi wasallam ó ní àwọn yahudi ní musa anabi wa ó gbàwẹ̀ ọjọ́ yẹn láti dúpẹ́ fọ́lọ́wọ́n bá subhanahu ta'ala ló bá fi di ń táwà náà gba àwẹ̀ rẹ̀ níbi hadithi yìí a rí ẹ̀kọ́ kankan ẹ̀kọ́ ni wípé bọ́lọ̀n sóre fẹ́dà nínú tó yẹn fi lè dúpẹ́ fọ́lọ́wọ́n lẹ́yìn kó ṣe náfílà àbí orin yẹn tẹ̀ lọ́wọ́ ìforíkẹlẹ̀ tá